إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الواني المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين أنكي أن يلقوا wa wọ̀nyí pé àdìpọ̀ jọ kó jùmọ̀ allah ajẹ́ká ṣe wípé ẹ̀ káàbọ̀ sórí ètò tí a pè ní alifitri deal lórí one zero one point one power tẹ̀lẹ̀m lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bèlè lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáyẹ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ ẹ má bínú pé ọlọ́wọ́ ajá díẹ̀ hmm, bọ́lọ̀ ń ṣe kádàrá ìlú nìyí a máa wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ má bínú sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà. Ah, ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ POS tí ó ti di gbajúgbajà láwùjọ wa lónìí kí ni ìwòye Islam lórí ẹ̀ ṣé tá a bá ń lò gẹ́gẹ́ bí mùsùlùmí ṣé haram ni owó tí à ń rí bẹ́ẹ̀ ọ bọ́ sí ni àbí halal bákan náà eh, báwo ìhàwó ni Islam kọ sí sùlátù tasbih. naam alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، دجدجو الإسلام وفي هوايك وتسجبي ونربا سيسا أنت بيبا أنت سيسيسا نبقو بيتم أنت ربا ودابين باتي ديري سلاسا èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá ní yā ayyuhalladhīna āmanū ittaqullāha wa dharū mā baqiya mina ribā in kuntum mu'minīn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ lọ ẹ sì pa ń tó ṣẹ́kù nínú rìbá ẹ pátì tẹ̀yin bá jẹ́ olùgbàgbọ́ òdodo torí ẹ̀ rìbá èèwọ̀ ni ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí mùsùlùmí pé kó jìnnà sí i النبي صلى الله عليه وسلم من حديث جابر بن عبد الله رضي الله عنهما التي إمام مسلم توقع جاده وني لعن الله آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سوا ẹni tó ṣe kó ń jẹ rìbá ọlọ́run làánà rẹ̀ ẹni tó fún ọlọ́run làánà rẹ̀ bákan náà ẹni tó ń ṣiṣẹ́ kíkọ́lẹ̀ ọlọ́run làánà rẹ̀ èèyàn méjì tó jẹ́rìí sí ọlọ́run làánà àwọn náà ó ti wá kópa gbogbo ẹ̀ tí wọ́n pàdé pé gbogbo wọn jọ dọ́gba kọ́lọ̀ ẹlẹ́dàá kó sànù wa torí ẹ àwọn báńkì tí wọ́n ń lónìí àwọn conventional banks a rí i pé ètò wọn wọn build ẹ lórí bí ètò owó ti ṣe wà láyé nítorí pé àwọn ìtàn gbé kalẹ̀ wọn ìṣe mùsùlùmí so àwọn ń sìn wò pé kò sọ́nà téèyàn lè gbà jèrè téèyàn bá dá báńkì sílẹ̀ àfi bọ̀nà rìbá rìbá náà làwọn sọ pé ìwọ ni so tó bá dá pos náà sílẹ̀ under the same system so ǹjẹ́ wọn náà run kò yàtọ̀ sí nǹkan tó ń run láwọn báńkì torí ẹni tó bá sọ nípa báǹkì ọ̀sẹ̀ lórí tiẹ̀ náà lẹ́yìn ìjọ bó ti ṣe jẹ́ lẹ́yìn ìjọ ti mùsùlùmí tó fẹ́ bọ́lọ́n pàdé ní àlàáfíà tó sì fẹ́ ra àlùjánnà tó bá di jọ́gbìn dàlùkìyà. wọ́n ní sọ̀látù tasbih ìhà wo ni àkọ́sí. àwọn àdìsí wa àwọn àdìsí yẹn wọ́n pín sọ́nà méjì. àwọn kan wọ́n sọ pé àwọn àdìsí tó wá nípa sọ̀látù tasbih yẹn wọ́n ní kò fẹsẹ̀ rinlẹ̀ rárá rárá. Rá gbàtí apá kejì nínú àwọn olùmọ̀sọ́pọ̀ fẹsẹ̀ rinlẹ̀ so èyí tí àwa wá sàlẹ̀ sà ní kíkọ́ fẹsẹ̀ rinlẹ̀ so lábẹ́ báyìí àjẹpẹ́ sọ̀látù tẹ̀sbí kò sí nínú nǹkan tí mùsùlùmí yẹ kó máa ṣe. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó sọ fún wa nínú Majmu' al-Fatawa ó ní sọ̀látù tẹ̀sbí yìí tẹ̀rí yẹn al-a'immatul arba'a mọ̀ nípa rẹ̀ so nítorí délé a sì mọ̀ pé sọ̀látù tẹ̀sbí ó tako usulus salah fi ṣẹ̀ríà àti ìsìlámíyà ọ̀tà kò pilẹ̀ من الشريعة. so ẹ̀rí pé tó jọ ọ̀pọ̀lọpọ̀ lójú nípa sọ̀lá ti tẹ̀síbẹ̀ tí wọ́n fi hàn rí máa tán pa ọ̀pọ̀lọpọ̀ àwọn náfìlà tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó wọ́n pàtì. òun náà ni sísọ tán sọ níparí rẹ̀ pé rí pọ́n ṣe sọ̀lá tì í lójoojúmọ́ hmm. bọ́ọ̀ bá rí ṣe lójoojúmọ́ jọ́jọ́ sí ọ̀sẹ̀ hmm. bọ́ọ̀ bá rí ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ kọjọ́ sọ̀sù bọ́ọ̀ bá jọ́sọ̀ọ̀sù kọjọ́ kọjọ́ ẹ̀kan sọ gbogbo àwọn kan yín sọ náà ni máa jọ àwọn ẹni tá dáadáa lẹ̀ múmú láyà wọn ìní máa jọ wọn lójú tí wọ́n fi máa hùn rí má àwọn nǹkan tí ọ̀dọ́ gbà ilé ìjọba sì jẹ. jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun ni nọ́mbà tí àwọn tó bá ń bẹ nílẹ̀ òkèèrè lè máa kó wọlé sí fi máa béèrè béèrè kan àbí kejì lórí ètò yìí bákan náà fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé lọ́la ọjọ́ sátidé àbámẹ́ta wáàsí ìta gbangba eléyìí tí àmọ́ tó máa ń wáyé látẹ̀yìnwá síwájú kí covid nineteen kó tó dé yóò tún bẹ̀rẹ̀ sí ní máa wáyé padà báyìí adúpẹ́ fọlọ́n pé ó ti bá wa rẹrun ra ó ti bá wa dẹ́kun coronavirus nílẹ̀ kọ́lọ́n kó bá wa kánlẹ̀ pátápátá pọ́nrọ́ngodo húdáhùn abúṣọ wá síta gbangba tó máa wáyé ní oṣooṣù ni yóò tún wáyé lọ́la sátidé ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ Central Mosque ní dédé agogo mẹ́wàá àárọ̀ gírégé ẹni tí wọ́n dá lẹ́kọ̀ọ́ náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center aishanu ajẹ́lógúnmọ̀ṣọ́ pẹ̀lú àkòrí Islam àti àìmọ̀kan Islam àti àìmọ̀kan òun náà ni àkòrí tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ lé lórí bákan náà ẹ jẹ́ kí fi àsìkò yìí tó wa létí pé ìbéèrè tí wọ́n ṣe nípa ogún pínpín láìpẹ́ yìí sẹ́yìn ní nǹkan bí àsìkò díẹ̀ sẹ́yìn nípa pé ta ló mọ èsì ìbéèrè náà so àti wàá rẹni tó gbà láti ṣàkí so wọ́n ní kí n máa fi tó ẹni náà létí pé tó ẹni náà ẹ gbà òun insha allah rahman ẹ gbà warakallahu fi ah, ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa mú àwọn ìpè lọ́lọ́kan òjọ̀kan èjì èjì ẹ lọ́rùn asalaamualeykum warahmatulahi wabarakatu. waaleykum salaam wa rahmatulahi wabarakatu. ìyá. ọmọ balùwẹ̀ olóko la tó péré ẹ̀yìn Ògbómọ̀ṣọ́. àgbọ̀ yóò gbé ìbéèrè yìí. ìbéèrè mi ni àkọ́kọ́ ni pé wọ́n ṣàlàyé pé ìsìlámù tako democracy. ṣùgbọ́n àwọn arí kùdìẹ̀kùdìẹ̀ nínú democracy gbẹ́dẹ́ bíléèdì ta wà tó jẹ́ pé democracy là á sì ń ṣe. ẹlẹ́sìn ìsìlámù wa ń wá gbìyànjú àti ṣàtúnṣe ó kọ́ àwọn akópa náà ẹgbẹ́ òṣèlú ọ̀nà wo ni wọ́n bá ṣàtúnṣe yìí. ẹ ẹ lọ́wọ́ ẹ̀yin náà ti dáhùn rẹ̀ yìí pé ó ní kùdìẹ̀kudiẹ kò nílò káyọ̀sẹ̀ tó máa padà sẹ́yìn mọ́ ẹ lọ́wọ́. ẹ̀yin o sàlámù aleykum tó bọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín àti ìtẹ̀sí ń pè. ìyànà ni kí ni ká bèrè láti ilé ìjọba. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ní ọ̀nìlẹ́gùn tí mo béèrè ìbéèrè lẹ́ẹ̀kẹta tí mo ta lò ní ìgbà tí wọ́n bi Imam Malik nípa àṣìkè round Imam Malik fèjì wípé wọ́n bi Imam Malik nípa kí ni. àṣìkè round àṣìkè round. àṣìkè round. àṣìkè round. náà náà. náà ìgbà tí wọ́n bi Imam Malik nípa àṣìkè round wọ́n fèjì wípé ní ìgbà tí. ṣẹ́gbọ́n mi. mo ń gbọ́ yín à ń gbọ́ yín imam nali bẹ̀tì wípé ní ìbàjẹ́ amúlétì gbọ́ àwọn ni pé wọ́n fi dúkìá ọmọ òrukàn fi ṣọ́ abdullahi ibn abbas ó wá gba nínú dúkìá ọmọ òrukàn yẹn àṣìbẹ̀rọ̀dì ó wá dáná sun àṣìbẹ̀rọ̀dì yẹn abẹ́bẹ̀ ni pé kí ni ìṣesí ìjọba fi ẹsẹ̀ rìn rẹ̀ dé ọ̀dọ̀ abdullahi ibn abbas báwo náà ó ṣe wá ṣe gbà pẹ̀lú ẹni tó bá kú ó sì fi dúkìá lẹ̀ tó jẹ́ pé dúkìá yẹn haramu ni ọjà tí ó sílẹ̀ haramu ló pọ̀ nínú ọjà rẹ báwo láti ṣe irú ọjà yẹn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ní pé ní lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn àfáà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa mátàlá kí obìnrin ó ṣiṣẹ́ àbí kí obìnrin kó má ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó bá sọ pé kí obìnrin kó ṣiṣẹ́ wọn ò kì í mọ ìdí wa ń pé báyìí ni ànábì sọ báyìí ni alukurani sọ ṣé ẹ̀rí ń bẹ fún ìmáfi obìnrin ṣiṣẹ́ àbí ẹ̀rí ò sí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun ni pé jẹ́ ò rọrùn fún lájínà agbègbè kan kí wọ́n kí wọ́n ṣe ohun tó jẹ́ haram asilan kí wọ́n sọ di halal nítorí àwọn àǹfààní kan láti júwe hmm. kí àwọn mùsùlùmí Hello? Naam, ọ̀yà táwọn mùsùlùmí. Kí àwọn mùsùlùmí kí wọ́n máa jogún àwọn òbí wọn kò fáàrọ̀ lápò nítorí àwọn màsọ́ọ̀lì òkà láti gbé gẹ́gẹ́ bí European country tí àwọn ọmọ àwọn bàbá wọn sábà máa ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ kò fáàrọ̀ kí wọ́n wá yí sáké wọn padà kí àwọn ọmọ ẹ̀ká lè máa jogún àwọn bàbá wọn. Ṣé a lè torí àwọn ìgbésẹ̀ kàbí ṣe kàbí yí sáké wọn padà? Alhamdulillah, ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wọ́n bí Imam Malik léèrè nípa ṣètọ́rọ́njì ṣètọ́rọ́njì náà láàyò hmm. pé ẹnìkan kú wọ́n á fi dúkìá rẹ̀ dúkìá tí àwọn ọmọ jogún lọ́dọ̀ rẹ̀ wọ́n kó pamọ́ sọ́dọ̀ Ibn Abbas radiyallahu anhuma pé wọ́n á bá igba ayò nínú nǹkan tí onítàn kú tó fi sílẹ̀ Ibn Abbas wàá dáná sun ayò yẹn wọ́n á ní sí lábẹ́ bẹ́ẹ̀ náà tẹ́nìkan náà bá kú nísìnyí tó fi dúkìá sílẹ̀ àwa tá a wá wà nípò alámòjútó fún dúkìá yẹn tá a bá bá pé haramu làwọn dúkìá tó fi sílẹ̀ apá kan nù wọn ní kápò fi àìmọye tírélà tó kún fún kátàn àti kò fi sílẹ̀ lọ nígbà tó kù so bọ́ọ̀lù àti ṣe fẹ́ ṣe ṣé n dá a gbọ́ pé náà bá ti ṣe yẹn káwọn náà lè ṣe àkọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run inna Allaha idha harrama shay'an harrama thamanahu tọ́lọ́mùbá ti ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ ní ìwọ̀ ni ó jẹ gbogbo ntọ́lọ́mùbá sì ti ṣe léèwọ̀ falaysa malan 'inda al-muslimin kò lè jówó lọ́dọ̀ àwọn mùsùlùmí torí rẹ̀ ẹlẹ́dẹ̀ ìṣòwò lọ́dọ̀ mùsùlùmí mùsùlùmí kan báwọn àti ń sin ẹlẹ́dẹ̀ wọn kàn ń bá sùkọ ara rẹ̀ jẹ gbogbo owó yẹn kì í ṣòwò lábẹ́ òfin ọlọ́ ọtí kì ṣòwò lọ́dọ̀ mùsùlùmí nítorí pọ́lọ́ ń sọ tí léèwọ̀ ẹni tó dálé aṣẹ́wó lẹ̀ tó ṣe pé owó tẹ̀ ń pa ń bẹ̀ ni wọ́n fẹ́ẹ́ fi ṣe pẹpẹ ọlà ìpìlẹ̀ ọ̀rọ̀ kọ́ ọmọ pé kìí sọ owó ló ń kójọ o torí pé ọlọ́run bàbá ti ṣe nǹkan kan léèwọ̀ owó yòówù tá a bá pa ń bẹ̀ ìwọ ni. bẹ́ẹ̀ ni tó bá gbọ́ nìkan kú ní ìsìn ọtí ló fi sílẹ̀ fọmọ láti jogún àyàfi tó wọn bá jẹ́ mùsùlùmí táwọn tí ó ti jogún rẹ̀ ní ìbá ìní nǹkan lè jowó àmọ́ tó bá pé mùsùlùmí bá lò mùsùlùmí lẹni tó fi sílẹ̀ ní tó fi sílẹ̀ ò lè jowó á ń bọ̀sibọ̀sí pé wọ́n jogun rẹ̀ lọ́dọ̀ rẹ̀ á hmm. sọ pé kókò rí nǹkan kan filẹ̀ so ní tó filẹ̀ yẹn wọ́n wọ́n náà láti dànù gbogbo ọtí yẹn wọ́n á mú àwọn ọgọ rẹ̀ wọ́n sí wọ́n da àwọn ọtí wọ́n jò dà sódò so tó bá pé gò lè wúlò fún kàmí wọ́n fọ́nù torí kí wọ́n má lọ fọ́ owó ìgò lè jówó àmọ́ ní tán rọ sínú rẹ̀ haram tí wọ́n ní iṣẹ́ àwọn obìnrin àwọn gbọ́ tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa pópin lè ṣiṣẹ́ obìnrin lè ṣiṣẹ́ àwọn ẹ̀mẹ́rì wa àwọn tó sọ fún yín náà lẹ́ẹ̀bí léèrè ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀mọ́ bí léèrè ìrèké máa gbọ́rọ̀ fún ẹni tó sọ káwọn yóò fi wá láǹfààní àti máa sọ̀sọ̀kúsọ wíwèé kówì hmm. ìgbà tó bá ti mọ̀ wípé mẹ́rin ẹ wá iná nìgbà yìí o ò ní lè máa fẹnu fọ́ǹbù kọ́ máa wéwèé kó ikọ́ máa fẹnu warọ́ fún. Hmm. nítorí délé Islam kọ̀kọ́ dínà kọkùnrin lówó kò sì kọ̀ fóbìnrin láti dówó tiẹ̀ ni. ṣùgbọ́n náà o ní ọgbà wa ẹlẹ́yìn ló ń bùkátà wádìí. àyàrí hmm. pé lọ́pọ̀lọpọ̀ àwọn àlú àwọn obìnrin ló máa ń nájà hmm. àwọn ọkùnrin máa ń sùn kálé. tẹ́ lọ sí àwọn orílẹ̀-èdè míì tẹ́ ẹ bá fi tọ ọjà láti bẹ̀rẹ̀ dópin ọjà wọn bá tóbi kó tóbi tó kìlómítà kan sí márùn hmm. one by five hmm. ẹ rí i pé ìdá kan nínú ọgọ́rùn-ún péré ló lè jọkùnrin nínú ọjà. so ìdá ìdá ọgọ́rùn-ún dín kan obìnrin ni gbogbo wọn jẹ kódà tó fi dórí aláàrù. so Eh, islam ọkọ pé kóbìnrin ọwọ́wọ́ ṣùgbọ́n ó lófin tó gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run sọ pé lirrijali nasibun mimma iktasabu wa linnisa'i nasibun mimma iktasabna was'alullaha min fadlihi àwọn ọkùnrin wọ́n nípìn nínú tí wọ́n bá ṣiṣẹ́ tùjọ àwọn obìnrin náà nípìn nínú tí wọ́n bá ṣiṣẹ́ tùjọ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin ṣùgbọ́n òfin de obìnrin ó ṣe jáde lọ́ọ́ máa wówó èsì pé bàbá ti bẹ́ẹ̀ ta ìyá bẹ́ẹ̀ òde hmm. ìyá mi ní ìsìn ó ń bẹ ní Cameroon lẹ́nu ìgbà tí ilẹ̀ mọ́ báyìí hmm. wọ́n ti gba gbogbo mùgúnú kọjá boko haram kìíní kankan ah, owó là ń wá ká bàbá sì ń sùn falala kò tí ì sàṣùbà so ó lófin tó di. Hmm. wọ́n ní ṣé àwọn kan tó bá wọ́n bá àwọn kọ̀ọ̀kan tí wọ́n fara wọn kalẹ̀ bí olùṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn wọ́n lè pe nǹkan kan tó lọ́n pè léwọ̀ lẹ́tọ̀ọ́ nítorí gbígbà àtìlú àtàyè tá a wá ti gbà. bí àpèjúwe nísìnyí ọmọ gba islam bàbá rẹ̀ sì jẹ́ kèfèrí pé lápèjúwe ń lo òyìnbó. ìgbà tí bàbá kèfèrí yìí wá kú fowó lẹ̀ tabua ọmọ kan náà ló sì ní ṣé àwọn olùmẹ̀sìn Islam lè sọ pé pẹ̀lú bí nǹkan ti ṣe rí yìí tó pé bàbá kèfèrí yìí fi adúrò owó yìí sílẹ̀ kò sí lẹ́lòmíì tó lè jogún rẹ̀ lọ́mọ tó ń ti ju ju ọmọ tó ń jẹ́ mùsùlùmí lọ sáálé pé kí mùsùlùmí ó jogún kèfèrí eléyìí tó ta ko àṣẹ ànábì wa Muhammad sallallahu wa sallam káwa máa wá wá wá wí àyè sọ pé àwọn ah, ọlọ́ọ̀ ẹ bá gbá wọlé bẹ́ẹ̀ náà nítorí bí tá a wà àti bí gbogbo nǹkan ṣe rí àfẹ́ kówó yọ lọ bẹ́ẹ̀. sọ kò ṣe yí padà òfin ọlọ́run yóò ṣe yí padà á máa dẹ́sẹ̀ pé èèyàn fẹ́ wọ jahannama rọrùn. anabi sallallahu alaihi wasallam ó sọ nù hadith eléyìí tí máa muslim gbé jáde tí ò láàyè kankan. òní láyé rí fún muslim káfíìr wàlẹ́ káfíìr muslim mùsùlùmí ò ní jogun kèfèrí bẹ́ẹ̀ ni kèfèrí náà ò ní jogun mùsùlùmí. sọ eléyìí lòfin ọlọ́run zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six. Lára rẹ̀ kọ̀. Ẹ̀gbọ́n Sọláhùn Washington. Akọ́lájú náà. Náà oúnjẹ sọ́kọ rẹ̀. Àmín. Orúkọ mi Jẹ̀ríkà Tàbùkálà náà tó ti wọlé Ògbómọ̀tán. Kí ni ìbéèrè yín? Ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni lórí pé owó POS. Báyá nísìnyí, mo fẹ́ gbowó kan pọ̀ pọ̀ bóyá bisimilisi bọ̀ kadà lọ nínà bí àpò kan ìgbowó tí wọ́n yọ lórí mi kò ju ṣé mo lè lọ gbà ń bẹ àbí tẹ̀lé àmì ò gbà ń bẹ. tí a bá wò dáadáa wọ́n ti dáhùn gbogbo ẹ̀ papọ̀ yìí pé n tí ọ̀tọ̀ ọ̀tọ̀ náà ni ọmọ jẹ́ ẹ lọ́hùn. Orúkọ mi ni Taofik, Taofik Ọlábẹ́jì láti Ìṣèlú kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé mo fẹ́ bèrè lọ́wọ́ àṣẹ́yìn mm-hmm. pé tí mòjò bá ń rọ̀ kí ni ó lè mú yàn àyà tó lè mú yàn da ẹnu tí o tí o jìnà sí àwọn tí lè mú yàn yàn tó lè mú yàn so wọ́n papọ̀ ìjọba wà nìyẹn ìjọba sì rí wípé. Ǹjẹ́ ó dá fún Mùsùlùmí tó tọkùnrin láti ju wíwájú nǹkan ju fourteen years? Àwọn fíìmù tó máa fi ń pa irun orí yẹn ṣé ó tọ́ fún ọkùnrin Mùsùlùmí láti máa lò ó? Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé ṣé ó tọ́ ṣé ó tọ̀nà sí Mùsùlùmí ọkùnrin yóò tí ìyàlẹ́ fún àtọkùnrin kankan tó máa ń fẹ́ra wọn nísìnyí wa n wà tí mọ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ní ilé àwọn ọkùnrin mo dẹ̀ tí mọ ọkùnrin náà ní ilé àwọn ìfẹ́ ọkùnrin. ṣé ó ń tọ́ fún ọkùnrin náà láti máa pe irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ní ìyàwó rẹ̀ láì sẹ́gbẹ́ bóyá o ti san padà sí orí rẹ̀. alhamdulilayi wọn ní kí ló lè mú nípa sọláàtì méjì pọ̀ nínú nǹkan tó lè mú nípa sọláàtì méjì pọ̀ náà ní kọjá pa wà ní àròfẹ́ lọ́jọ́ àròfẹ́ sọ̀látò gbọ́hùn wọlé àṣùr ànábì papọ̀ ó sì ṣe ìrọ́kà méjì méjì ẹ̀bí kó ṣe pa ọ̀nà Muzdalifa ní Muzdalifa ànábì sallallahu alaihi wasallam ó pa sọ̀látò magreb àti ìṣá ìpọ̀ ó sì ìṣá méjì ó sì magreb mẹ́ta rẹ̀ ìrìn àjò náà bẹnu asbab eléyìí tí máa jẹ́ ká pa sọ̀látò méjì pọ̀ sọ̀látò gbọ́hùr àti àti ìṣá fún àti lórí òjò wa ń rọ̀ ṣùgbọ́n òjò yẹn yóò jẹ́ òjò tó ṣe pé ẹ ń rọ̀ wá bí wọ̀ sí hmm. òjò tó ní agbára gidigidi hmm. so lọ́nà tó ṣe pé tá a bá fi lè fa àwọn èèyàn lẹ̀ tó ń bá jáde kó mọ́ṣáláṣí kò ní rọ̀ wọ́n lọ́rùn tójú yóò bá dá lákòókò sọ láti tọ́ tẹ̀lé léyìí bá fi dé wọ́n jáde wá sí mọ́ṣáláṣí torí rẹ̀ àmọ́ pa magreb àti ọ̀ṣà ìpọ̀ hmm. eléyìí lè tó pọ̀ nínú nǹkan tí àkọọ́lẹ̀ rẹ̀ wá lọ́dọ̀ àwọn sọ̀hábà wípé wọ́n máa ń tètè orí òjò pa sọ̀láàtì magrib àti ìṣá ìpọ̀ ṣùgbọ́n sọ̀láàtì bọ́ọ̀rọ̀ àti asùr èyí tí ó wà lákọọ́lẹ̀ àwọn sàhábà ìpapọ̀ nítorí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé hadith abdullahi bin abbas radiyallahu anhuma ó tọ́ka sí pé anabi pa sọ̀láàtì bọ́ọ̀rọ̀ àti asùr ìpọ̀ magrib àti ìṣá ní ìlú medina láì sójò láì síbẹ̀rù kò sí òjò kò sí sógun kò sí nǹkan kan wá bí anabi lérò ó nítorí kó wọn má bàa so àti rí pàwọn sọ̀hábà máa ń pa bọ́ọ̀rù àti àṣírìkù àwọn olùmọ̀ tó pọ̀ jù náà táwọn sọ pé alẹ́ papọ̀ bí imam malik bí imam ahmed bí imam shafi'i nínú rìwáyà kan wọ́n nítorí pé ìṣòro àti ìdààmú tó lè báyìí tẹ́jọ́ bá ń rọ magrib sí ìṣáì irú rẹ̀ ò lè báyìí tẹ́ máa ń rọ láàrin sọ̀látò bọ́ọ̀rù àti sọ̀látò làásù ó tilẹ̀ jẹ́ pé ìmáàmù Ṣàfi'í ó la lè ti torí òjò yẹn kan náà ká tún pa gbóhùrù àti àṣírí pọ̀ ṣùgbọ́n ìtawà sàlẹ̀ sà ni pé a ní pa gbóhùrù àti àṣírí pọ̀ nítorí òjò àmọ́ àmọ́ pa magrib àti ìṣá ìpọ̀ nítorí òjò kò ní jẹ́ òun wíníwíní hmm. kò sì ní jẹ́ kójò sú hmm. àfẹn torí pọ̀pọ̀lọpọ̀ tó tó bá ti sú tó bá bolẹ̀ wọ́n máa ṣe jámù ni jámù kí lẹ́ ń hmm. pọ̀pọ̀lọpọ̀ òjò sú òjò ìrọ̀ ìgbà míì òjò sì lè rọ̀ láìsùn ṣèyí tọ́jà ni pé òjò ń rọ̀ kìí sì sọ wìnyín wìnyín hmm. òjò tó ṣe pọ̀ ní agbára hmm. eléyìí jẹba wọn ní tí ọkùnrin tó bá wò pé òun fẹ́ máa fi irun pa orí kó o máa fi irun pa irun orí òun ìpara òun fẹ́ máa fi pa irun orí òun èyí táwọn ọkùnrin máa fi pa orí hmm. kò sí tó burú bẹ́ẹ̀ tí ò bá jẹ́ pé àwọn kèfèrí àbáwọn ẹni tó fẹ́ takò lànà ànábì sallallahu alaihi wasallam ló máa ń ṣerú ẹ̀ nítorí tó bá ti jẹ́ pé ìlànà kan ní tẹ́ gbà lọ́dọ̀ àwọn kèfèrí islam kọ̀ fún wa torí pé ànábì sallallahu alaihi wasallam ni man tashabbaha bi qawmin fahuwa minhum ẹnikẹ́ni tó bá ń wá àwòkọ́ṣe àwọn èèyàn kan tí ń ṣe bí wọn ọ́n kà kún rù wọn ni. bákan náà kò gbọ́dọ̀ jẹ́ pé ìṣesí yẹn wọ́n ta ko nǹkan tí yóò mú yín tí yóò mú wa sọ pé ẹ̀ ń ṣe súnà. ẹni tí wọn lọ ṣe mú rẹ lọ ṣe jẹ́rì àwọn náà ọkùnrin lọ páàmù kí ló ń jẹ́ báyìí kọ̀tọ́ ẹ̀hìn tó bá pé ọkàn fi kíní ẹ̀ parí pé irun rẹ̀ máa le kìí ṣe é yá bọ̀rọ̀bọ̀rọ̀ àmọ́ kí irun rẹ̀ ó lè bá a rọ̀ kó lè ṣe é yá kìí ṣe pé yóò yí bọ́lọ̀ ti ṣe dá padà sí tàwọn paki tàbí tàwọn India kò sí wàhálà ń bẹ̀. lẹ́yìn náà ọkùnrin ibi kó le kó le là bọ́ ọmọkùnrin ẹni ìsìnbó láti róúnjẹ jẹ ńgbò láti rí ibi tá a máa gbé sáà rí tó wù wá níbi tá a wà yìí káàrún tó bá jẹ́ pé à ń parun à ń pa gbogbo ẹ̀ lọ́rọ́ wá wá kàn Umar radiyallahu anhu pápá àwọn ọkùnrin ó ní ikhshawshinu fa inna an-ni'mata la tadum ẹ̀yin ọkùnrin sára kó sá ìdẹ́rẹ́ ìlọ bí òréré so torí ẹ̀ ibi kólékólé là á bọ́ ọmọkùnrin ẹ mójútó orun yín wá náà àdìtì kan eléyìí tí Abu Dawud gbé jáde Ànábì sallallahu alaihi wasallam ni gbogbo ẹni tọ́lọ́ ń bá fún ní irun kó mójútó àmọ́ bí kẹ́ ẹ máa lò para. kó á jẹ́ pé gírísì òróró tó wà ń bi irun yín ó tó dín ẹ̀yìn. wọ́n ní obìnrin táwọn ò tí fẹ́ wọn ò sì tí ì mọ àwọn nílé wọn ambọ̀sibọ̀sì páwọn páwọn ti so igi sọ sáwọn lè máa pè ìyàwó àwọn gbogbo yẹn náà lọ máa pè kọ̀tọ̀ bẹ́ẹ̀ nítorí pé òfin ọlọ́run dá lórí pé gbogbo tó bá ti jẹ́sẹ̀ yìí máa ń hàyàn lẹ́mìí kì í rọrùn fẹ́mi láti gbà èyí ṣèyàwó rẹ̀ wá ń pè ìyàwó rẹ̀ ọ̀nà mọ̀ pọ̀ ń parọ́ ni. òun sì ń sánà kíbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ nítorí tó ń bá ti ń pèèyàn ní tí ò ọ yóò fẹ́ máa hùwà pé bẹ́ẹ̀ ló ń so zina ọ̀sẹ̀lẹ̀ sàbùrọ̀ pé ìyàwó rẹ̀ mọ̀kànjú ọlá nígbà tó o bá so igi tán yóò di ìyàwó rẹ̀ lẹ́yìn náà pẹ́ lórí ṣé bó ti róbìnrin ti wọ̀ kí lẹ́yìn tó wá ń fà kí ló dé tẹ́ ni ó sì zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ mi yẹ jẹ́ pé. abẹ́ẹ̀ mi sọ̀rọ̀ láti àárọ̀ yìí. láti àárọ̀ mi kí ni ìbéèrè yín. ẹ ẹ ìbéèrè mi ni pẹ̀lú bóyá òkú kúńsì báyìí. Mm-hmm. ìyẹn tẹ̀sẹ̀ ní sẹ́yà pé kò sí ijọ́ kẹta bóyá à ń dáná kò sí ijọ́ kẹjọ kò sí mm-hmm. ìrújò. Mm-hmm. ṣé nírú àwọn ọmọ olóòkú bẹ́ẹ̀ tó bá padà pẹ́ bóyá ọlọ́run ràn wọ́n lọ́wọ́ bó ṣe wà lọ tí ó lè fi dáná bíi sára kan lórí òkú bẹ́ẹ̀. ìbéèrè mi kejì ibi ààyè ìmọ̀mù láti sí ìsọ̀láàtì hmm. tó ga ju sáfù àwọn jọmọ́ ìkú lọ. Hmm. ṣé irú òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń kí bẹ́ẹ̀ ṣé ènìyàn lálàáfíà bí lálàáfíà bàbá bá sọ fún ìmọ̀mù bẹ́ẹ̀ kápẹ́ ìmọ̀mù yẹn ò gbà bí hmm. láti wú kí nìyẹn kí nìkan tó jẹ mọ́ ìbéèrè mi kẹta èdè ìrìnàjò wo nìyẹn lè rìn tí ìmùyẹn fi lè wọ kọ́sìrì ìbéèrè mi kẹrin. Ah, ẹ jẹ́ adáadúrà kẹ gbọ́ tó bá dijọ́ mi. wọ́n ní tí obìnrin yẹn bá kú hmm. tó ṣe pé kò fààyè gba bídé àjọ kẹta àjọ hmm. kẹjọ ogójì ọjọ́ ọlọ́run padà wá bu ọ̀kan nínú ọmọ tí ó kú ọmọ tí bàbá rẹ̀ kú láṣìírí tó hmm. lè padà wá dáná ajọ́ pé wọn ò lówó ní ìsinmi àbí. wọ́n ṣe bídíà bídíà náà ń bẹ nú ẹ̀jẹ̀ tiwọn náà kò síjọ́ tí bídíà dá ẹjẹ bó ti ṣe jẹ. àmọ́ kẹ́ ẹ ṣe sàrà àfọ́kù kò sígbà tí wọ́n ṣe sàrà àfọ́kù. àbùrọ̀ wa ṣe sàrà ṣíṣe fọ́kù máa sórí pẹ̀ ń dáná. tàbí mẹ́sà ṣe mẹ́sà ló kú máa jẹ́ ńlù tí. nísìnyí báyìí ẹ̀yàn wo nǹkan tó ta tó wù yín wọ́n hmm. fi tọrọ wọ́n ní kí ẹ fi ṣe sàrà fún bàbá yín ẹni tí sara fún bàbá ọkùnrin kan sọ fún anabi sallallahu alaihi wasallam ó ní kú kán ìyá mi lójú kò jẹ́ ó lè sọ àsọtẹ́lẹ̀ ìyẹn ni kí mò ń wòye tó bá láǹfààní àti sọ àsọtẹ́lẹ̀ ni kò bá pé kí n ṣe sara fún un ṣé yóò ṣe láǹfààní ní ìsìn tí mo bá ṣe sara fún ìrẹ anabi sallallahu alaihi wasallam anabi ni bẹ́ẹ̀ ni yóò ṣe láǹfààní. sọ̀tọ́rí rẹ̀ wá sí sàrà àfọ́bì rẹ̀ wọ́n yí dágbà sí i gẹ́gẹ́ báyìí ṣe dágbà sádùn àfọ́kù. ẹlẹ́yìn náà ẹ̀ lówó ní ìsìn wọn á túbọ̀ sí pẹ́yìn ìjẹun ìjẹun débi kéèyàn má ní mórí kan àbí wàzù tó lè fi ṣe sàrà. wọ́n bá tó ní náà nì èsè bíi táwọn tó yẹ kó wọn dá kan mà bàbá àwọn màmá wọn ti kú tó gójì ọdún wọn tó lọ pàtẹ wọn tó lọ pàtẹ àjọyọ̀ wọ́n tún kọ́ tíwájú kó gbogbo wájú kí ni wọ́n ń ṣe báyìí náà rí. wọ́n náà wọ́n ń yẹ̀gbẹ́ bàbá padà ni hmm. ok wọ́n rí ìwé gbà pé ẹgbẹ́ yẹn ti jẹrà hmm. wọ́n fẹ́ wá yí sẹ́gbẹ́ mi hmm. tó bá yẹ pé ọtí gan lọ́lọ́run bá ní kí wọ́n máa mu nítorí kókò lè bá rọ́lá ẹ rí i pé ọtí tí wọ́n mu gan ọ̀pọ̀ jùlọ. ẹ̀yin ni wọ́n ṣe ń dùn pé bàbá yẹn kú náà rí wọ́n á mu títí ojú rẹ̀ wá rẹ́ dòdò ó ṣe kòǹgbà <laughs> wọn á ní kí lè ṣe lónìí o tójú ẹ fi yọ báyìí ṣùgbọ́n à ń sẹ́yìn bàbá ni bàbá wò ẹ̀rọ ọmọ tí bàbá fi lẹ̀ ọmọ aláìlérò tó ló ń sẹ́yìn bàbá tó kú òǹkó bàbá bó ń bàbá ìyẹn tó náà bá tó kú mùsùlùmí ni tó bá kú mùsùlùmí tẹ́lẹ̀ náà so bákan náà wọ́n ní tí àyè lè máàmù bá ga ju tàwọn lọ táwọn fi sọ fún lè máàmù tí ó gbà ó sì àbúrò má gbà má dé ìsepẹ́ sìn yín òun lónìí kìí sòun ló gbé kalẹ̀ so bẹ́ẹ̀ sì bá ṣe wá là máa tẹ̀lé táìmù kan bá ti pọ̀ láwùjọ irú agídí burúkú ni máa ṣẹlẹ̀ wọ́n sọ fún ọ pé n tó ń ṣe ọ̀dà ó tún wá lè pe ẹ mẹ́rin wa ọ mọ kí òun sì ṣe lè máa mú àbúrò sọ pé kọ́ mẹ́rin wa ìgbàjò káàrin kan náà wọ́n ti yẹ kó o ti mọ kí ó dáadáa kún tó fi ọ ṣe lè máa mú ọ̀pọ̀lọpọ̀ páàgùn ní ládùúgbò wọn fà tán fi fi ṣe lè máa mú. sọ ìdí tí wọ́n fi máa sọ pé lọ mẹ́rin wa lọ mẹ́rin wa wọ́n mọ kí ó kankan sọ bá mọ kí ìwọ kọ́ lọ sọ pé kọ́ mẹ́rin wa ìwọ lọ́ọ́ máa fẹ̀rí hàn wọ́n. kí òfin ẹni tó bá ṣe ń tọ́ ta kò fún làá pé kọ́ mẹ́rin wa kìí ṣẹni tó ń sọ pé padà sórí bófin ti ṣe wá láṣọ pé kọ́ mẹ́rin wa ìwọ tó sọ pé àìlè máàmù lè ga ju tàwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ lọ wọ́n ní kọ́ mẹ́rin wa kọ́ gbẹ̀bùn irọ́ lásán ṣẹlẹ̀ hmm. ìjẹ́ bó ti ṣe jẹ́ tó bákan náà wọ́n ní ìrìn àjò wo làwọn lẹ́rìn láwọn fi ṣe kọ́sùn àwọn àdéhìí wa tó jẹ́ kí wọ́n ṣàlàyé kílò mélòó lé ní ọgọ́rin hmm. wípé nìyẹn téèyàn ń rìn téèyàn fi láǹfààní àti ṣe kọ́sùn. Hmm ṣùgbọ́n gbogbo àwọn àdéhìí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ la ṣe wá dúró lórí pé ẹni tí wọ́n bá máa pè nírìn àjò nínú àṣà àwọn èèyàn láwùjọ tí wọ́n bá wà tẹ́ bá ti rí irú ìrìn àjò yẹn so ìbẹ̀rẹ̀ ti máa ṣe kọ́sù. ẹnu gbogbo àsìkò pé téèyàn bá ń tilẹ̀ yìí ní Ògbómọ̀ṣọ́ ń bì téèyàn bá ń lọ sí Ìbàdàn ẹnu wa kò pé ìrìn àjò yìí ẹnu wa kò pé téèyàn bá ń ti Ògbómọ̀ṣọ́ lọ sí Èkó ìrìn àjò yìí. ambrose bọ́sì téèyàn bá ń tó Ògbómọ̀ṣọ́ lọ Kánò àgbógunmọ̀sọ́ lọ́gọ́n bẹ̀ àìrìn àjò lélẹ́yìn yàtọ̀ sípò ń lo ojú ọba fa bàbá hmm. ń lo òkò àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ hmm. so eléyìí jẹ́ kó sì jẹ́. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà nílẹ̀ nàìjíríà ti láwọn ilẹ̀ ibòmíì náà ẹ lọ́wọ́. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín ìbéèrè yín pápápá. Orúkọ mi ni Ṣé Abdulrasaq Ofego Eke Ibadurahman láti ọjà gbogbo wọn sọ. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé àwọn obìnrin kan wà tọ́nà ń da tó jẹ́ pé wọn kì í ṣe àládà ní ibi tọ́nà ń da sí wọn lára. Gẹ́gẹ́ bí ète wọn àbí wọn wọn ní wọ́n ti mọ ṣàládà wọn. Kí lẹ fẹ́ mú jáde ń bẹ̀ gangan? Wọ́n á gbé gbẹ́gbẹ́ yìí pé tó bá tó tà nìyẹn táwọn ló ń kírun wọn mọ tí wọn kírun àdéhùn ní kírun. alhamdulilayi ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa ńṣe ló ṣòfin pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kó jìnnà sí sọ̀lẹ́ tí nǹkan oṣù rẹ̀ bá ń jáde gbàgbé rẹ̀ bíi tí máa jáde fún gbogbo àwọn obìnrin tọ́jọ́ máa hà wà ṣùgbọ́n ìkànnà ló ti máa hàn ètè ló ti máa hàn ẹyinjú ló ti máa hàn ọlọ́run jẹ́ parí lálàáfíà yóò máa ṣe sọ láti lọ lọ́lọ́gbọ̀nra gàdán gbogbo gbà ni. Hmm. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wàásù ìta gbangba tí a pè ní húdà wà búṣọ yóò wáyé ní ọ̀la ọjọ́ sátọ̀dé ní aago mẹ́wàá gẹ́gẹ́ àkòrí náà ní Islam àti àìmọ̀kan Islam àti àìmọ̀kan inṣàlá lọ́jà gbóni ó ti wáyé lọ́la àṣẹ ìfowó náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ inṣàlá ẹ lọ́hùn. ẹ lọ́hùn. ẹ lọ́hùn wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yìí ni ìta ti ń pè. nà orúkọ mi ni taofik láti pè láti kọtọ. láti kọtọ láti kọtọ kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ ni àkọ́kọ́ mi mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ìjà tóbìnrin tíyàwó ọkọ rẹ̀ bá kú tọmọ ń fi tọ́ba tẹ̀lé mi pé ọkùnrin ọ̀sà ìsàn àdègbèkú àgbélọsọ sùkúrù wọn ó fìyà rẹ ó fìyàwó rẹ lẹ́yìn òye ìyàwó ẹ mm-hmm. wá bímọ ọjọ́ karùnún ọjọ́ kẹrin ọkọ rẹ kú sóbìnrin yẹn yóò fi oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ní ẹbú ní ẹjọ́ ti. wọn ti bímọ tó kú kó sùn kó sùn. náà ìkejì ìkejì ìbéèrè ní ìkejì hello ìbéèrè yín kejì o. ìbéèrè kejì. náà. àdùpẹ́ ní iṣẹ́ á lè fi eight hours iṣẹ́ òkè. bóyá iṣẹ́ tí èèyàn wá ń ti yẹn o gbogbo ohun tí èèyàn fẹ́ ṣe o nígbà gbogbo bóyá bí one hour láti lè fẹ́ kí ìṣẹ́ ìṣẹ́ ti parí. tí èèyàn wá bóyá èèyàn gbọ̀yàn gbọ́dọ̀ lọ tí èèyàn bá ń kakù wá ènìyàn ló ní ládàá yẹn ni àjẹ́ńtó ní iṣẹ́ ti sanwó oṣù fún ra mo gbọ́dọ̀ àjọ kan ní ojú kan. ẹ má ẹ má ṣe yọnu ìbéèrè kẹta ìbéèrè kẹta pápápá. ìbéèrè kẹta mhm. nípa ọ̀rọ̀ owó hmm. ok àmú àwa nígbà yìí bóyá gọ́ọ̀mẹ̀ntì mẹ́rin ti tẹ̀ ó ní pé wà á yá owó àwọn òkèèrè náírà wà á wà náà máa ń yọ àwọn àfihàn sí èmi ní pé one fifteen ní pé one seventy one ìyẹn wà á mọ àwọn ènìyàn ok ìwọ̀n àwọn tá a jọ ń ṣe àwọn máa fi ń wá àwọn òkèrè ìyá wọn tó kù wọn ìwọ̀n bẹ́ẹ̀ tó lè dá ń ní ìbẹ̀rẹ̀ tí mo bá wá ń ṣe kí mo bá wá fún ẹni wá fún wá fún kí n fún wá fún kí mèrè tí mo bá yí lè yẹn aláàlè ni wàá yára báwa ní bọ̀dọ̀ obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ ń sáré àárẹ̀ yẹn ló bá kú ṣùgbọ́n obìnrin yẹn ó wà lóyún lásìkò tọkọ ń sáré ìyàwó wa bímọ. ìjọ kẹta rẹ lọ́kọ ṣaláìsí wọn ní báwo lobìnrin yẹn ní ti ṣe ṣe àrídà ti yóò ṣe àrídà oṣù mẹ́rin islam nítorí pé tó bá jẹ́ pé ẹ̀yìn ìgbà tọ́kọ kú ló tó kọbaa ni kò bá àjọ wákàtí kan kò ti so ọlọ́run ọba wa ṣàánú ó ní kó ti tiẹ̀ ṣáájú kó tó di wípé ọkọ kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ló ṣẹ́kù fún tí ó fi jókòó. wọ́n ní táwọn máa ń fi wákàtí mẹ́jọ ṣiṣẹ́ lójúmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn gbà ṣùgbọ́n gbogbo iṣẹ́ táwọn fẹ́ ṣe lóòjọ́ ọ̀hún kò lè gbajú wákàtí kan àbọ̀ lọ. so wákàtí mẹ́fà àbọ̀ yòókù táwọn máa ń kí alukur'ani lẹ́nu iṣẹ́ táwọn ń ké bun bàbá tó pa àwọn sẹ́nu iṣẹ́ ni àbáwọn làwọn ní ládàá rẹ̀ so ẹ̀yin lẹni ládàá rẹ nítorí pé sẹlẹ ń ṣe yẹn tí gbéni súnmọ́ lọ́hùn tí múni rí dáadáa gbàǹjọ gbẹndàlùkìyàmù àmọ́ pẹ̀lú májẹ̀mú pé èyí tẹ̀yìn ké tẹ̀ ń kà ń kò gbọ́dọ̀ paṣẹ tẹ gbà hmm. kò gbọ́dọ̀ pa lára hmm. so nítorí ẹ iṣẹ́ tí wọ́n gbà yín sí nìsín ẹkẹ mójútó kẹ kọjúmọ́ hmm. tí bàbá oúnjẹ bá ní iṣẹ́ wá iṣẹ́ ọwà o ti parí iṣẹ́ òòjọ́ rẹ o ti parí rẹ ọ gbọdọ ṣe nǹkan míì rárá rárá ọ lẹtọ àti kí alukurani ń lọ kí tonti kó ti fòté le ní di náà ṣùgbọ́n màá bọ́ sábẹ́ pé hmm. torí ẹ̀ ká kí ìsara ń hmm. ńṣe ni ó nǹkan tó ṣe pé kò ní kankan tó wá pé ìtọ́jà lọ́dọ̀ bàbá ń sẹ́ni pé iṣẹ́ tí mo ọ pé kò pé ṣe dáadáa àmọ́ ọ̀gbọ́dọ̀ kó ń bẹ̀. Hmm. ọ̀gbọ́dọ̀ kó ń bẹ̀ tọ́ba ti kó ń bẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ọba kí alukur'ani ń bẹ̀ kò sí wàhálà. wọ́n ní tí wọ́n bá máa ṣẹ́wó hmm. lọ́dọ̀ ìjọba lórílẹ̀ ibi táwọn wà ká pé wọ́n máa ṣẹ́ ní náírà kan àtọgbọ̀n kọ́bọ̀ wọ́n fi máa pààrọ̀ owó. so àwọn wá níbi kan tó ẹgbẹ́ tó lè báyàn ṣẹ́ ní náírà kan àtọgọ́ta kọ́bọ̀ hmm. ṣé táwọn bá pe àwọn èèyàn lọ síbi tí wọ́n ti ṣẹ́ tí ó pọ̀ ọ́n èrè tó ní ti ń jẹ ṣé òun náà ló ní halal àbí èsè halal halal náà ni wọ́n lè ṣe pé owó èlé ló ń fún wa hmm. owó ṣiṣẹ́ bó ti ṣe gbà nìyẹn nítorí pé ń bì kan ẹ̀rọ̀kẹ́bì nàìjíríà tiwa náà ní bíbá tó máa fẹ́ ṣẹ́wó ní black market ó ní iye tó máa ń bá dé hmm. tó máa fẹ́ ṣẹ́ báńkì ó ní iye tó máa ń bá jáde ẹ lè fi black market kẹ́ ẹ fi wé ti báńkì láéláé hmm. so èyí tó bá pé ọ lọ́lọ́sẹ́ ṣùgbọ́n kan wà rísíkì jù kan lọ hmm. rísíkì rẹ ni pé ní báńkì owó tí wọ́n fọn owó tó yanrantí ni hmm. ní báńkì ó sì wà lábẹ́ ààbò níwọ̀nba so àmọ́ ní ìta ọ̀dọ̀ àwọn black market ó ṣeé ṣe kó fọn ládàmàdì owó hmm. ó sì tún ṣeé ṣe ó jẹ́ pé tọ̀ ẹ̀mí èèyàn èèyàn fẹ́ fi wéwu díẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ èlé tó wá gún ti black market sí ti báńkì wọn èpè lówó èlé sọlábì nfin ọmọ anabi sallallahu alaihi wasallam sọ pé fa'idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad tí àwọn nǹkan yìí tí wọ́n bá ti yàtọ̀ síra wọn owó wọn yàtọ̀ síra wọn náírà la dọ́là dọ́là la náírà pound sterling náírà náírà la fẹ́ fira pound náírà náírà la fẹ́ fira náà ìta bàbá ṣe wò ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá yẹ́dẹ́n bíyẹ̀d fún mi ìwà náà gbà tó bá ti jẹ́ àtọwọ́dọ́wọ́ lẹ́ẹ̀kan náà kò sí rìbá ń bẹ̀ bá ẹlẹ́yìn ìjọba sójú. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn fọ́nrán fídíò tí ó jẹ́ ti ètò yìí tí a ti ń ṣe láti ìgbà díẹ̀ sẹ́yìn ẹ rí ọ̀pọ̀lọpọ̀ dáńlódù ẹ sì tún máa rí wò ní ìkànnì YouTube ẹ máa fi ọlọ́dún níbi lò wá àbíkẹ́jì ẹ̀ tó máa ṣeré ẹ̀kẹ́ máa subscribe síbẹ̀ gbogbo àti ọba tí ń délẹ̀ ní yàjóyàjó yóò sì máa yóò máa fi tóyún létí pé tó o tún ti ń délẹ̀ bákan náà bẹ́ẹ̀ ṣe wà ní ìkànnì ojúwe wo mi wọ Facebook ẹ máa share rẹ̀ bákan náà kẹ́ tún máa like ẹ̀ Allah yóò sì tún máa túbọ̀ sin nìkọ̀ọ̀kan wa ní ẹ̀san lóore lẹ́ẹ̀kan sí wáàsí ìta gbangba tí a pè ní hudan wabushọ yóò wáyé ní ọ̀la sátọ̀dé ní mọ́ṣáláṣí lápapọ̀ ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ central mosque ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àkòrí náà ní Islam àti àìmọ̀kan asheikh dr sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnà center ìṣànú adélógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ ká sọ fẹ́ni tí ò bá gbọ́ aláà yóò sì san wá ní ẹ̀sùn olóore ní orí rẹ̀ bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí wa ẹnìkan tó gba ìbéèrè eléyìí tí wọ́n ṣe ní àsìkò díẹ̀ sẹ́yìn nípa ogún pínpín ẹni náà ti gbà láti ìlú Ṣakí wọn ní kára jẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ yìí pé ẹ ti gbà ọlọ́run fi bárọ́kà sí i ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá fi san ẹlẹ́sùn lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹdẹ̀lì kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Shavdeen Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìṣànú ajé lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèjì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọjọ́ kan Sheikh jazakumullahu khairan kọ́lọ́n kó kárí yín pẹ́ látàrí dára kó fún yín ní husnul khatima àti afa bashir jazakumullahu khairan ọ̀làdùnní bẹ̀rù lórúkọ mi títí ọjọ́ mẹ́jọ tààtún pàdé pọ̀ ní mọ̀dágbé fún ẹgbẹ́ sálámù alaykum wa rahmatullahi wa barakatuhu. المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي